الكريم وعلى آله وصحبه وسلم ما يعامل به المبتدع all interaction kuna ne fajibidia I'm a mother of evil or a bidia I'm an engineer bidia yewu iya mi malami magnetic ma gbọ́ amai jabogi analo nalo nalo akame likur amaya likube pabie kabisa machaka ni ma maduli ga tola mu gosunna me aboka dola mu be pabie amachaka bude pabie ma mune boko jue yo mu ngamele kalbaraka mele se kaka mete cha chila jilale ẹnẹ dúkẹ́ abẹ́lá bámẹ́lá àlùbẹ́rẹ́kẹ́ lẹ́tẹ̀ nyá ṣe káwọ̀ ẹlẹ́kẹ́ wúlú ṣọ̀bẹ́ yìí lọ́kọ̀ bí díẹ̀ ká náà gán ẹnẹ dúkẹ́ ọ̀yà bí lànà yọ́ lòfù bebele ẹjọpọ awore o ṣe ṣe tojú ti kolo mu da àwọn ìgbé gbà ndé dùn láti súnà yín gbèsè à bukọ́pì súnà tẹ ó yá màkìdídì àdẹ ziyara haram yé ti ziyara ziyara omuj resetu bụ ya ziara nsi mụj reseptụ a jiya bwụd ileala oje chidu maka himduet ha dle weli kerụla ehi ya du nụọ kakla e uwelụ na eleke ya dabere ju kedụ nụọ ka kebidga eje ihi e àkéjú ní ṣe agba ń kìí ṣàwọn ọ̀gẹ́nà ẹlẹ́dẹ̀ ẹ̀yà gbogbo ṣe é dé kí mú dọ̀gẹ́lẹ̀ kama àjèmí ò tẹ́ nínú ẹ̀bẹ́ àdùnmí òyìn ní bàkí tọ́ kìtàmẹ́nì òtítẹ́lá bóbi yà náà bí ẹ̀ka mẹ́jọ máa bù ìdí ẹ̀mẹ́ kìtàmẹ́nì òtítẹ́lá rẹ̀ òtítẹ́lá ọ̀kàtúwé rẹ̀ nẹ́kúùlù àkà ìnẹ̀lbídí à bẹ̀rí ìdòlùkọ́fọ̀ ẹ̀ mọ̀kọ́ ìyẹn mẹ́. bídí ọmọ àkóṣẹ́ kábírìtì ọlẹ́hùn ìṣe òun pé kábírìtì ìṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ bidia ẹ̀rùn yàtẹ́ ṣe bídíà wọ́n yí àzíyájẹ́ ti díní òun ṣàbùtọ́ díní kàmúnàdúwá lẹ́mìí duwa ní wọ́lá rọ̀tùlù ọjọ́ takubo kabudua kadini ngechoro kababa amona jamu baji mbogi duale tabo bidiare mbogi baji ma magbadomo em kuma duale jamu bidia ya domo wal bidiatu em bidia ya dini sharrun em sharri ẹ̀hún bíbí yìí ṣe minel máa fi ẹ́ tẹ̀lẹ̀ kẹbíra ẹ̀bí ẹ̀nà bídí àwọn bíbí ẹ̀nà ti lé fi yé lélẹ̀ lẹ́ta bídí à kìṣọ́ ọdọ́ ọjọ́ máa dọ́ máa ní tẹ̀sí bí wàá ṣe wàá yọ ọjọ́ odù áyà níbi odù kì àṣà wọn bídí à yìí bá ọtẹ wọn bíẹ̀nà tó lè òun bíẹ̀nà tọ́tẹ wọn yìí ẹ̀ àgùnmí ọjọ́ máa jáyé odù rẹ̀ àníbi máa jáyé odù rẹ̀ òun ń dà bí ẹnẹ tẹ́hùn tẹ́hùn lè òun bí ẹnẹ ti náà tó lẹ́wọ̀n ni mineral máa fi ẹ̀ tẹ̀lẹ̀ ra yọ láìka yà á kó bẹ́ẹ̀ bọ̀ yí kùtùkùtù ẹ̀sọ́ sàlẹ̀ bọ́ fídíò rẹ̀ kàṣẹ kò máa yó hábìlì gánàgà ẹgbà mọ́tẹ́ gánàgà ẹwà àyà lórí odú ayọ̀ ọjọ́ odú kó akámẹ́lẹ́dọ́kẹ́tẹ́ والشيطان والشيطان إبلي يفرح بها يكدا وبتي بتي كلي يكون نتا واسبيدي عليه ni adamu no mu awon kede ka ibili ya jibili da digiti ni akeda huyo aksaru nana nana mimma yafrahu bil ma'asi al kabira talu kibili akeda hungane ta tamaduri lililililili ne bola ni aláìbẹ̀rẹ̀ méjì òṣì ẹ̀wọ̀n ìbídí à ẹwà gbogbo ọmọ ìbídí èkìtọ̀ jẹ máa rí inú bá lòdàlòdàlòdà màjá jẹ owó onúgbò ẹ̀wọ̀n tó màtí dẹ́ parararararara òkèlè bí ẹ̀dá mójá ọ̀gbọ́mọ mọ́rọ̀ ọ̀nà ọ̀rá tẹ kókó àpàtẹ káyọ̀ yáwó mọ́wọ́ ẹlẹ́ ilé lánàá dá àbàbà lẹ́ẹ̀kẹ́ gàbọ̀rẹ̀ kí á sí ilé tẹ àwọn ọba nà máa gbà mẹ́tò mú wálé mi òyìnlẹ́lá mẹ́gbọ́n ẹjọ́ ilé kàdúnà kọ́lẹ̀ ní ẹgbẹ́ àpáríwọ̀ lókú ọ̀yàn wọ́n ní gbámẹ́rẹ́ wálé ẹ̀kẹ́ yíò ẹ̀jẹ̀ yíò ẹ̀jẹ̀ tó ìṣúyàn gbọ́nà máa nẹ́wẹ̀ ìlàdáwẹ̀ ọmọdé ẹ̀dọ́ máa tẹ bọ́ pa lúlú nínú gbọ́ abáyé dáa mẹ́jà kógbó dundunó amẹ́dí fẹ́fà láìfò kọ́ mọ́tẹ̀sì yóò dí amẹ́dí amẹ́lẹ̀ mọ́tẹ̀sì ó nà mẹ́la wa gbẹ́tàkẹ́kọ́ àná mọ́ yíyá tó kàwéré mẹ́rọ yìí ó nà mẹ́ta àwẹ́ oyi welcome welcome welcome welcome kẹwé wà welcome kẹwé wà rẹ̀ ẹ̀hùn tí ó dúró lórí tí ó kọjọ́ fẹ́ yọ ṣẹ̀dá àmọ́bù mẹ́ẹ̀kẹ́ ṣẹ̀ǹkẹ̀ mú ládùú والشيطان يفرح بها أكثر مما يفرح بالمعاصي الكبيرة لأن العافي تدافع دري وجوكي ما كان دري دي ما كان يبدي يعني با يفعل المعصية وقالوا لي في مغاتي وميجي أتقالوا لي وهو يعلم annaha ma'asiyatu ohun tẹ màkí ilé rí yìí ṣe ní ẹ̀dọ̀nà pàbí ìpọ̀pẹ́ tó fọyẹ̀ tó òmìnira kí a sì tó a ní àkóbà wọn lẹ́tẹ̀ wọlmọ̀bọ̀tẹ́dì rò àmàna àti bídíà a ti ṣe bídíà يعتقدها دينا وهم بتدقى دينك يا دون مرجو أدلينا هنا نيتي يتقرب به إلى الله يا دون مرجو إيونكم كاية لا إله إلا الله محمد رسول الله odo ọjọ́ pọ̀kú ẹ̀dà àwòkó náà kó já níbi muhammadu kẹ́wọ́n mú dìbìdì àà kẹ́wọ́n dẹ̀wọ̀n kẹ́wọ́n ọdún nẹ̀tún náà láìláà ilẹ̀ lọ́wọ́ ọmọ nẹ́yìn máa yẹ sí kí á kà ọlọ́ka máa kà ń àmọ́ máa kú ní àmọ́jẹ́ ní ilé gbọ́ pé tí mẹ́rẹ̀dẹ́ yìí ee àníbi obi ọjọ́ orúkọ nẹ́gẹ́ tó fẹ́dá níbi kí ẹmọ mú dé ọ ẹ̀hún kọ́lọ̀ iná kí ń dùn wọn yàn tọ́tẹ́ bí ẹni tọ́tẹ́ mọ́lẹ̀ fúláyà tó bú mí nà bí alásùnà bidia onga gorona sunna kyamu sunna kane biya doa edomo dama mima le bidia mal try by all means onga bidia mamdu dengang kama bimdu di sunna ngamune fatara sunna madu ngamu bidia aya qur'ani ke ko logo e temi yo amelin wa tukrahu ashabiha في السنن وآل السنة وتك... وت... وتكره إلى أصحابها وبلا تقضي على سنن وتكره إلى أصحابها وتكره إلى أصحابها في إلى سنن وآل السنن والبدعة تباعد عن الله وتوجب غضبه وعقابه وتسبب زيغ القلوب وفسادها والبدع والمبتدع والمبتدع يفعل البدعة يعتقدها دينا يتقرب به إلى الله فلا يتوب منها والبدع تقضي على سنن وتقره ọ̀bẹ̀kí tó kẹ́rìhù màkọ yìí mẹ́ wàtùkárìhù ilẹ̀ ashabiha a ti bidiya ya fọ́s mbọ́n kuma wá ti ṣe bidiya وتكره وتكره وتكره إلى أصحابها فعل السنن أوكي وتكره إلى أصحابها يقف بجوج دون دون واجبي عليه يقف òun àti dídí àlẹ́ náà bókì dọ́ndàn yàgbì ṣéjú tó ń mọ́ ẹ̀dọ̀ òṣè àbò wà á lò súnà òṣè súnà kó bókì ṣàṣì súnà yìí yàgbì ṣéjú bọ́lá tó ń bẹ́ ìwọ̀n ẹ̀dọ̀ àmọ́ ìmájèrè máa bá ọmọ yà máa má dùn ṣéjú àmàdé láti yàn tó yàn máa bọ́ fídíà bókì àmàṣe fídíà yìí mɛtsokpa ma tsata o mɛtsokpa ma tsakpa ma yɔ oru nɛ o adɔrɔbutu mo bɔbɔlɛ kama rɔ o kama tsa do ayi zami yi n'o ma ama n'o ma bɔ ma níbi ma kee lɛ gbegbe sunna sunna ma bi ìgbèrú mẹ́jú mẹ́ wọ̀lbídì àtú bídì àbá tó bá ìdù ànìlá yàdó nà jíjì rọ́jọ́ wọ̀tú jíbò gọ́gọ́ bí i ìhàjẹ́un wẹ́dọ̀ ojú amúdọ̀ ṣuṣu tó nọ́la yàgbọ́ àbànú yóò nẹ̀ wọ ẹ̀kọ́ bí i ìhàjẹ́un àzábọ̀ ojú amúdọ̀ ṣuṣu wọn nẹ̀gẹ̀ wọ̀tú sẹ́bìbò zẹ́wọ̀l kùlúbi wọ̀fẹ̀sàdíhà

babu ki abela ba ne akpabi abela na gbọ ọrụ ma abajọ ike iyu ko wa jawere alko na boya wọn ti a ko onye ya wọn la alko na tẹwọ ya le ẹwọn keteke gbọ wọn lẹ ko ki kunu mi takuma ya ya rẹ ọlọ atọ wíńdì ọlọ atún na pa abúlé jọǹgì ẹjọ na kọjá karatu ẹwọn gbọ ọrọ ẹnẹbi dí كم الشر جديد بريا والعياذ بالله الله في كل كونة آه. يلا تفهمكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك